أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدبكم الله وبركاته ọba tó ṣe pé òun náà ní ojúdi wa sáyé láàárọ̀ yìí ọba fi ọlọ́run orí ńláńlá orí ìdùnnú òun náà ní kí aláàbòjẹ́ kó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé nìkan kan wa àwọn ìbànújẹ́ òfò àdánù ọlọ́run àfẹ wọ́n ju sẹlẹ̀sẹ̀ nípa ọ̀kan wa. à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì wá tó yẹ kí á tún máa pè lọ́lọ́run àti olúwa tí òbí máa sẹ́nìkan ò sí bí kò sí ní aláfijọ́ òun náà ní ọlọ́run ọba àlá. àtúnjẹ́rìí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ náà ní ìkẹ́ ọlọ́run àdìọ́lá rẹ̀ ó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń tọ́ ìlànà wa tí ń tó ìdí ọjọ́ ìgbéǹde alkiyama ìpọ́tà liman ìní ní ọjọ́ kẹta oṣù àwọn Ramadan ti ọdún fourteen forty tó ṣe déédéé third of march twenty twenty five àbí ọlọ́run tó jẹ́ kí àwọn ọdún yìí kó sojú ẹ̀mí wa òpin rẹ̀ ọlọ́run yóò sojú ẹ̀mí ẹ̀mí kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ ká sì ṣe láyé àti láàyè gbogbo àwọn ìjọ tó dá ń ṣe yìí ọlọ́run àbíọ́ mọ́sálẹ̀ wa gbà lẹ́yìn fún wa wàá fún wa ní àrísìkí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ tá a lè fi gba àwọn ilé ìlú fún yìí náà wọ́tà lè má ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ bí à ń bá lọ lánàá òun náà ni aburú lè máa pààyàn aburú ìmọ̀ gbẹ̀mí ah, àyàfi àtúnwò ní àárọ̀ ní ọlọ́run ọba aláà ló fi ń kìlọ̀ fún gbogbo àwọn òbí nígbà tó lọ́n bá ti sọmọ fún wa táwa bẹ́ẹ̀ gbẹ̀mí rẹ̀ látara pé a àsìkò yìí oyún ọmọ tó dáa àbí lọ́nà míì náà tó ní wọ́n yá ń torí pé ara ọmọ òyà tọ́lọ́ fi ṣàdánwò fáwọn ẹlòmíì gbogbo ẹni tí wà dánwò ọmọ ń bẹ lára rẹ̀ ọlọ́run tọ́jọ́lá wàá ràn wá lọ́wọ́ kò wá wò pé pípa ló kù bóyá ọmọ rẹ ìmọ̀ ń sáìsàn ní gbogbo gbà àbí ọmọ àwọn tí wọ́n bí àwọn ọmọ ẹ̀ndọ́ọ́lọ́jì orí ọmọ mi ò tóbi jẹgẹdẹ ojú rẹ̀ akó síná àbí ọmọ mi kò nílé ìdílé kò nílé rìn tí ẹ kọ́ làkọ́kọ́ ó ti tẹ̀lé báyìí wọ́n yẹ lòmíì ó ní àwọn àbọ̀ àwọn àtàn tó ṣe pé àkọ́lé wọn lọ́dún náà lọ́rùn yóò ti lé ní thirty five years tàbí gan kó lè fi dé ọmọ fún ọ jẹ nílẹ̀ ẹlẹ́ báyìí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ lọ́nà bá wá dàjí ọwọ́ wọn tí mẹ́rin nàbí mẹ́ta ìrìnàjò mọ́ pírítáìsì tí wọ́n lè fi dé títí tán fi dàgbà bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ náà wọ́n ń ba ilé náà ní o sọ ọlọ́mọ fi ọmọ ṣàdánwò fún wa wọ́n fi òsì náà wọ́n fi ṣàdánwò fún wa ọlọ́mọ wa ń kìlọ̀ pé mi àti rádà àwọn ìbílẹ̀ ọtúyàtà ìmùláàpà ọlọ́dẹ mọ́ pa àwọn ọmọ yín torí pé ẹ̀ ń bẹ̀rù òsì owó iléèwé owó oúnjẹ owó ọsibítù owó aṣọ gbogbo ẹ̀ ìdúntẹ̀lò ní ìdẹ́sí sẹ́yìn nìyẹn kódà bó ṣe pé àtìmọ́sí ló ṣe náà ó ti ṣèyàwó oyún ti wá dé ó sì fi dúró ṣẹ̀rí àwògbà wá láàyè kàtàmílẹ̀ rẹ̀ àyàfi tó bá fi pé oyún yẹn ó léwu fún